èpísítẹ́lì kejì pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará kọ́ríńtì orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì jésù kristi nípa ìfẹ́ ọlọ́run àti tìmọ́tíù arákùnrin wa sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríńtì pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo ákáyà oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa bàbá ìyọ́nú àti ọlọ́run ìtùnú gbogbo ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ ọlọ́run wá. Wa kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. nítorí pé bí ìyà Kristi ti di pípọ̀ nínú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di pípọ̀ pẹ̀lú nípa Kristi. ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú nì ó já sí bí ìtùnú àti ìgbàlà yín tí ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyà kan náà tí àwa pẹ̀lú ń jẹ tàbí bí a bá ń tù wá nínú ó jásí fún ìtùnú àti ìgbàlà yín àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyà bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú ará àwa kò sáàfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia ní ti pé a pọ́n wa lójú gidigidi rékọjá agbára wa tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́ ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó sì ń gbà wá ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa nítorí èyí ni ìṣògo wa ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run kì í ṣe nípa ọgbọ́n ara bí kò ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé àwa kò kọ̀wé ohun mìíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú mo sì gbẹ́kẹ̀lé e pé ẹ̀yin ò gbà á títí dé òpin gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa ní ọjọ́ Jésù Olúwa àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ṣáájú kí ẹ̀yin kí o lè ní ayọ̀ nígbà kejì àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Jùdíà. Si nítorí náà nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀ èmi aṣiyèméjì bí tàbí ohun wọn ni tí mo pinnu mo a pinnu wọn gẹ́gẹ́ bíi ti ara bí pé ó jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́ ọ̀rọ̀ wa fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa àní nípasẹ̀ èmi àti Sílfánù àti Tìmótíù kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. ni àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ nísinsìnyí ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristi tí ó sì fi àmì òróró yàn wá ni Ọlọ́run ẹni tí ó sì ti fi èdìdì dì wá pẹ̀lú tí ó sì ti fi àkọ́so èso ẹ̀mí sí wa ní ọkàn mo sì pe ọlọ́run ṣe ẹlẹ́rìí ní ọkàn mi pé nítorí láti dá yín sí ni èmi kò ṣe tí ì wá sí kọ́ríńtì kì í ṣe nítorí tí àwa tẹ gàba lórí ìgbàgbọ́ yín ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́. kọ́ríńtì kejì orí kejì ṣùgbọ́n mo ti pinnu èyí nínú èmi tìkára mi pé èmi kì yóò tún fi ìbìnújẹ́ tọ̀ yín wá nítorí pé bí èmi bá mú inú yín bàjẹ́ ǹjẹ́ ta ni ẹni tí yóò sì mú inú mi dùn bí kò ṣe ẹni tí mo ti bà nínú jẹ́ èmi sì kọ̀wé nítorí èyí kan náà sí yín pé nígbà tí mo bá sì dé kí èmi kí ó má ṣe ní ìbìnújẹ́ lọ́dọ̀ wọn nítorí àwọn tí èmi ìbá máa yọ̀ nítorí tí mo ní ìgbẹ́kẹ̀lé nínú gbogbo yín nítorí ayọ̀ mi ni ayọ̀ fún gbogbo yín nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti àròdùn ọkàn mi ni mo ti fi ọ̀pọ̀lọpọ̀ omijé kọ̀wé sí yín kì í ṣe nítorí kí a lè bà yín nínú jẹ́ ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ ìfẹ́ tí mo ní sí yín lọ́pọ̀lọpọ̀ rí kọjá ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá ti mú ìbìnújẹ́ wá òun kò bà mí ní inú jẹ́ bí kò ṣe níwọ̀n díẹ̀ kí èmi kí ó má ṣe di ẹrù lẹ́rù gbogbo yín ìyà yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti fi jẹ irú ènìyàn bẹ́ẹ̀ ó tó fún un kàkà bẹ́ẹ̀ ẹ̀yin ìbá dáríjì í kí ẹ sì tù ú nínú. No? lọ́nàkọnà kí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ má bàa bo irú ènìyàn bẹ́ẹ̀ mọ́lẹ̀ nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìfẹ́ yín hàn dájú sí olúwa rẹ̀ nítorí èyí náà pẹ̀lú ni mo ti kọ̀wé kí èmi kí ó lè mọ ẹ̀rí yín bí ẹ̀yin bá ṣe létí ọmọ ní ohun gbogbo ṣùgbọ́n ẹni tí ẹ̀yin bá fi ohunkóhun jì fún èmi fi jì pẹ̀lú nítorí ohun tí èmi pẹ̀lú bá ti fi jì bí mo bá ti fi ohunkóhun jì nítorí tiyín ni mo ti fi jì níwájú Kristi kí Sátánì má bàa rẹ́ wa jẹ nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo dé Troa láti wàásù ìrere Kristi tí ilẹ̀kùn sì ṣí sílẹ̀ fún mi láti ọ̀dọ̀ Olúwa wá èmi kò ní àlàáfíà ní ọkàn mi nítorí tí èmi kò rí Títù arákùnrin mi ṣùgbọ́n nígbà tí mo ti dágbére fún wọn mo ré kọjá lọ sí Makedonia ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo nítorí òórùn dídùn Kristi ni àwa jẹ́ fún Ọlọ́run nínú àwọn tí a ń gbàlà àti nínú àwọn tí ó ń ṣègbé fún àwọn kan àwa jẹ́ òórùn ikú sí ikú àti fún àwọn mìíràn òórùn ìyè ta ni ó a sì tó fún nǹkan wọ̀nyí nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ṣùgbọ́n bíi nípa òtítọ́ inú ṣùgbọ́n bíi láti ọ̀dọ̀ Ọlọ́run wá níwájú Ọlọ́run ni àwa ń sọ̀rọ̀ nínú Kristi. Kọ́ríntì kejì orí kẹta. àwa a tún bẹ̀rẹ̀ láti máa yin ara wa bí? tàbí àwa à ń fẹ́ ìwé ìyìn sọ́dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ yín bí àwọn ẹlòmíràn? ẹ̀yin ni ìwé wa tí a ti kọ sí wa ní ọkàn tí gbogbo ènìyàn ti mọ̀ tí wọ́n sì ti kà bí a ti fi yín hàn pé ìwé Kristi ni yín tí a ń ṣe ìránṣẹ́ fún kì í ṣe èyí tí a fi tádà wá kọ bí kò ṣe ẹ̀mí Ọlọ́run alààyè kì í ṣe nínú tábìlì òkúta bí kò ṣe nínú tábìlì ọkàn ẹran irú ìgbẹ́kẹ̀lé yìí ni àwa sì ní nípa Kristi sọ́dọ̀ Ọlọ́run kì í ṣe pé àwa tó fún ara wa láti ṣírò ohunkóhun bí ẹni pé láti ọ̀dọ̀ àwa tìkára wa ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni tító wà ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú titun kì ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí nítorí ìwé a máa pani ṣùgbọ́n ẹ̀mí a máa sọ ni di ààyè ṣùgbọ́n bí iṣẹ́ ìránṣẹ́ ti ikú tí a ti kọ tí a sì ti gbẹ́ sí ara òkúta bá jẹ́ ológo tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè tẹjúmọ́ àti wo ojú Mósè nítorí ògo ojú rẹ̀ ògo ń kọjá lọ yóò wá ti rí tí iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀mí kì yóò kúkú jẹ́ ògo jù nítorí pé bí iṣẹ́ ìránṣẹ́ ìdálẹ́bi bá jẹ́ ológo mélòó mélòó ni iṣẹ́ ìránṣẹ́ òdodo yóò rékọjá ní ògo nítorí èyí tí a tilẹ̀ ṣe lógo kò ní ògo mọ́ nítorí èyí nípasẹ̀ ògo tí ó tayọ nítorí pé bí èyí tí ń kọjá lọ bá ní ògo mélòó mélòó ni èyí tí ó dúró ní ògo ǹjẹ́ nítorí bí a ti ní irú ìrètí bí èyí àwa ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀ kì í sì ṣe bíi Mósè ẹni tí ó fi ìbòjú bo ojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa lè tẹ́jú mọ́ wo òpin èyí tí ń kọjá lọ ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí fi di òní olónìí ni kíka májẹ̀mú láíláí ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúgbà tí a bá ń ka Mósè ìbòjú náà ń bẹ ní ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun ò bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò ǹjẹ́ olúwa ni ẹ̀mí náà níbi tí ẹ̀mí olúwa bá sì wà níbẹ̀ ni òmìnira gbé wà ṣùgbọ́n gbogbo wa ń wo ògo olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwòjíji a sì ń pa wádà sí àwòrán kan náà láti ògo dé ògo àní bíi láti ọ̀dọ̀ olúwa tí í ṣe ẹ̀mí. kọ́ríntì kejì orí kẹrin. nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà àárẹ̀ kò mú wa ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀ àwa kò rìn ní ẹ̀tàn bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run ṣùgbọ́n bí ìhìnrere wa bá sì farasin ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo ẹni tí í ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn nítorí àwa kò wàásù àwàtìkára wa bí kò ṣe Kristi Jésù Olúwa àwa tìkára wa sì jẹ́ ẹrú yín nítorí Jésù nítorí Ọlọ́run ẹni tí ó wí pé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn jáde òun ni ó ti ń mọ́lẹ̀ ní ọkàn wa láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run ní ojú Jésù Kristi ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú ohun èlò amọ̀ kí ọlá ńlá agbára náà kí ó lè ṣe ti Ọlọ́run kí ó má ti ọ̀dọ̀ wa wá à ń pọ́n wa lójú níhà gbogbo ṣùgbọ́n ara kò ní wá à ń dààmú wa ṣùgbọ́n a kò sọ ìrètí nù à ń ṣe inúnibíni sí wa ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀ à ń rẹ̀ wá sílẹ̀ ṣùgbọ́n a kò sì pa wá run nígbà gbogbo àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú ní ara wa nítorí pé nígbà gbogbo ni à ń fi àwa tí ó wà láàyè fún ikú nítorí Jésù kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa ṣùgbọ́n ìyè nínú yín àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé èmi gbàgbọ́ nítorí náà ni èmi ṣe sọ àwa pẹ̀lú gbàgbọ́ nítorí náà ni àwa sì ṣe ń sọ àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín nítorí pé tiyín ni ohun gbogbo kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn pípọ̀ lè mú kí ọpẹ́ di pípọ̀ fún ògo Ọlọ́run nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá ń parun síbẹ̀ ọkùnrin tí inú wa ń di titun ní ojoojúmọ́ nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀ tí í ṣe fún ìṣẹ́jú kan ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rékọjá fún wa níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí nítorí ohun tí à ń rí ni ti ìgbà ìsinsìnyí ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ayérayé. kọ́ríntì kejì orí karùn-ún. nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run nítorí nítòótọ́ àwa ń kérora nínú èyí. E àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ a kì yóò bá wa ní ìhòòhò nítorí àwa tí ń bẹ nínú àgọ́ yìí ń kérora ní tòótọ́ ẹ̀rù ń pa wá kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ́ aláìwọṣọ ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ kí ìyè kí ó lè gbé ara kíkú mì ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run ẹni tí ó sì ti fi àkọ́so ẹ̀mí fún wa pẹ̀lú. nítorí náà àwa ní ìgboyà nígbà gbogbo àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara àwa kò sí lọ́dọ̀ Olúwa nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn kì í ṣe nípa rírí mo ní àwa ní ìgboyà àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò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 kí ẹ lè ní ohun tí ẹ ó fi dá wọn lóhùn àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ní ọkàn nítorí náà bí orí wa bá bàjẹ́ fún Ọlọ́run ni tàbí bí iye wa bá wálẹ̀ fún yín ni nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá nítorí àwa báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo ènìyàn ǹjẹ́ gbogbo wọn ni ó ti kú ó sì ti kú fún gbogbo wọn pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́ bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde nítorí náà láti ìsinsìnyí lọ àwa kò mọ ẹnìkan nípa ti ara mọ́ bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara ṣùgbọ́n nísinsìnyí àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́ nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tí ó sì ti pasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa èyí ni ni pé Ọlọ́run wà nínú Kristi. No ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀ kò sì ka ìrékọjá wọn sí wọn lọ́rùn ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́ nítorí náà àwa ni ikọ̀ fún Kristi bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín àwa ń bẹ̀ yín nípò Kristi ẹ bá Ọlọ́run làjà nítorí ó ti fi í ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Kọ́ríntì kejì orí kẹfà. ǹjẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba orí ọ̀fẹ́ Ọlọ́run lásán nítorí ó wí pé èmi ti gbóhùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́ kíyèsí nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà. E kíyèsí nísinsìnyí ni ọjọ́ ìgbàlà a kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí ṣùgbọ́n ní ohun gbogbo àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù nínú ìpọ́njú nínú àìní nínú wàhálà nípa ìnà nínú túbú nípa ìrúkèrúdò nípa ìṣẹ́ nínú ìṣọ́ra nínú ìgbààwẹ̀ nípa ìwà mímọ́ nípa ìmọ̀ nípa ìpamọ́ra nípa ìṣeun nípa ẹ̀mí mímọ́ nípa ìfẹ́ àìṣẹ̀tàn nípa ọ̀rọ̀ òtítọ́ nípa agbára Ọlọ́run nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì nípa ọlá àti ẹ̀gàn nípa ìyìn búburú àti ìyìn rere bí ẹlẹ́tàn ṣùgbọ́n a já sí olóòótọ́ bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè bí ẹni tí a ń nà a kò sì pa wá bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo bíi tálákà ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ní ohun gbogbo ẹ̀yin ará kọ́ríńtì ẹnu wa yà sí yín ọkàn wa kún a kò ní yín lára nítorí wa ṣùgbọ́n à ń ní yín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín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 kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ó sì gbà yín èmi ó sì jẹ́ baba fún yín ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ni olúwa olódùmarè wí. kọ́ríntì kejì orí keje. nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run ẹ gbà wá tọkàntọkàn a kò fi ibi ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò rẹ́ ẹnikẹ́ni jẹ èmi kò sọ èyí láti dá yín lẹ́bi nítorí mo ti wí ṣáájú pé ẹ̀yin wà ní ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀ ìṣògo mi lórí yín pọ̀ mo kún fún ìtùnú mo sì ń yọ̀rí kọjá nínú gbogbo ìpọ́njú wa nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia ara wa kò balẹ̀ ṣùgbọ́n à ń wàhálà wa níhà gbogbo ìjà ń bẹ lóde ẹ̀rù ń bẹ nínú ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú àní Ọlọ́run ó tù wá nínú nípa dídé títù kì í sì ṣe nípa dídé rẹ̀ nìkan ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ ti tù ú nínú nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín ìbànújẹ́ yín àti ìtara yín fún mi bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀ nítorí pé bí mo tilẹ̀ fi ìwé mi mú inú yín bàjẹ́ èmi kò kábàámọ̀ bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí nítorí tí mo wòye pé ìwé ní mú yín banújẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀ èmi yọ̀ nísinsìnyí kì í ṣe nítorí tí a mú inú yín bàjẹ́ ṣùgbọ́n nítorí tí a mú inú yín bàjẹ́ sí ìrònúpìwàdà nítorí tí a mú inú yín bàjẹ́ bí ẹni ìwà bí Ọlọ́run kí ẹ̀yin kí ó má ṣe tipasẹ̀ wa pàdánù ní ohunkóhun nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kì í mú àbàmọ́ wá ṣùgbọ́n ìbànújẹ́ ti ayé a máa ṣiṣẹ́ ikú kíyèsí i nítorí ohun kan náà yìí tí a mú yín banújẹ́ fún bí ẹni ìwà bí Ọlọ́run ìṣọ́ra tí ó mú bá yín ti kára tó ìjírẹ̀bẹ̀ yín ti tó àní ìrunú àní ìbẹ̀rù àní ìfẹ́ gbígbóná àní ìtara àní ìgbẹ̀san nínú ohun gbogbo ẹ ti farahàn pé ara yín mọ́ nínú ọ̀ràn náà nítorí náà bí mo tilẹ̀ ti kọ̀wé sí yín èmi kò kọ ọ́ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run nítorí náà a ti fi ìtùnú yìí tù wá nínú àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ títù nítorí láti ọ̀dọ̀ gbogbo yín ni a ti tu ẹ̀mí rẹ̀ lára bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún un nítorí yín a kò dojú tì mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín ní òtítọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orí tí a lé níwájú Títù sì já sí òtítọ́ ìyọnu rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín bí òun ti ń rántí ìgbọràn gbogbo yín bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà mo yọ̀ nítorí pé ní ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín. kọ́ríntì kejì orí kẹjọ. pẹ̀lúpẹ̀lú ará àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di pípọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àní ju agbára wọn wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn wọ́n ń fi ẹ̀bẹ̀ pípọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́ àti èyí kìí ṣe bí àwa ti rò rí ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ tí àwa fi gba títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ ná bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ápọn gbogbo àti ní ìfẹ́ yín sí wa ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú kì ṣe nípa àṣẹ ni mo fi ń sọ ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa pọn àwọn ẹlòmíràn nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀ àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín nítorí èyí ṣàǹfààní fún yín ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá kì í ṣe láti ṣe nìkan ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú jẹ́ nísinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúra tẹ́lẹ̀ àti ṣe ti wà bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìkánjú fún yín ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín ní àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín kí ìdọ́gba kí ó lè wà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìtara àníyàn kan náà yìí sí ọkàn Títù fún yín nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú nítòótọ́ ṣùgbọ́n bí ó ti ní ìtara pípọ̀ òun tìkára rẹ̀ tọ̀ wá fún ara rẹ̀ àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀ ìyìn ẹni tí ó wà nínú ìrere yíká gbogbo ìjọ kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wa láti máa bá wa rìn kiri nínú ọ̀ràn orí ọ̀fẹ́ yìí tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti ìmúra tẹ́lẹ̀ wá àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa rí wí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa pín àwa ń gbèrò ohun rere kì í ṣe níwájú olúwa nìkan ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú àwa sì ti rán arákùnrin wa pẹ̀lú wọn ẹni tí àwa rí dájú nígbà pípọ̀ pé ó ní ìtara nínú ohun pípọ̀ ṣùgbọ́n nísinsìnyí ni ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí i nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí Títù í ṣe ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń béèrè ni ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi nítorí náà ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín. Kọ́ríntì kejì orí kẹsàn-án nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́ kò ní pé mò ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín èyí tí mo fi ṣògo fún àwọn ará Makedóníà nítorí yín pé Akaya ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá ìtara yín sì ti rú ọ̀pọ̀lọpọ̀ sókè ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kí ó má ṣe já sí asán ní ti ọ̀ràn yìí pé gẹ́gẹ́ bí mo ti wí kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀ bí àwọn nínú ará Makedóníà bá bá mi wá tí wọ́n sì bá yín ní àìmúra tẹ́lẹ̀ kí ojú kí ó má ṣe tì wá láì wí pé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yìí nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí í ṣe ìlérí tẹ́lẹ̀ kí a lè ṣe èyí náà sílẹ̀ kí ó lè já sí bí ohun ẹ̀bùn kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fọ́nrúgbìn kín kín ni yóò ká ẹni tí ó bá sì fọ́nrúgbìn pípọ̀ pípọ̀ ni yóò ká kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀ kì í ṣe àfẹ́kùn ṣe tàbí ti aláìgbọ́dọ̀ mọ́ ṣe nítorí ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí i fún yín kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ó ti fọ́nká ó ti fi fún àwọn tálákà òdodo rẹ̀ dúró láéláé ǹjẹ́ ẹni tí ń fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín yóò sì sọ ọ́ di pípọ̀ fún irúgbìn yóò sì mú èso òdodo yín bí sí i ẹ̀yin tí a ti sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí Ọlọ́run nípa wa nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yìí kò fi kún ìwọ̀n àìní àwọn ènìyàn mímọ́ nìkan ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí i nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí Ọlọ́run lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò wọ́n yin Ọlọ́run ní ògo fún ìtẹríba ìjẹ́wọ́ yín sí ìhìnrere Kristi àti fún ìlàwọ́ ìdáwó yín fún wọn àti fún gbogbo ènìyàn nígbà tí àwọn tìkára wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín nítorí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń bẹ nínú yín ọpẹ́ ni fún Ọlọ́run nítorí aláìlèsọ ẹ̀bùn rẹ̀. Kọ́ríntì kejì orí kẹwàá. ṣùgbọ́n èmi Paul tìkára mi fi inú tútù àti ìwà pẹ̀lẹ́ Kristi bẹ̀ èmi ẹni ìrẹ̀lẹ̀ lójú yín nígbà tí mo wà láàrin yín ṣùgbọ́n nígbà tí èmi kò sí mo di ẹni ìgboyà sí yín ṣùgbọ́n èmi bẹ̀ yín pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan tí ń rò wá sí bí ẹni tí ń rìn nípa ti ara nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara nítorí ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé ẹ̀yin sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé ti Kristi ni òun í ṣe ẹ jẹ́ kí òun kí ó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti Kristi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú sì jẹ́ ti Kristi nítorí bí mo tilẹ̀ ń ṣògo àṣeré kọjá nítorí àṣẹ wa tí Olúwa ti fi fún wa fún ìdàgbàsókè yín kì í ṣe fún ìbìṣubú yín ojú kì yóò tì mí kí ó má ṣe dàbí ẹni pé èmi ò fi ìwé kíkọ dẹ́rùbà yín nítorí wọ́n wí pé ìwé rẹ wúwo wọ́n sì lágbára ṣùgbọ́n ìrísí rẹ jẹ́ aláìlera ọ̀rọ̀ rẹ kò ní láárí kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa í ṣe ní ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí irú bẹ́ẹ̀ ni àwa ò sì jẹ́ ní í ṣe pẹ̀lú nígbà tí àwa bá wà nítorí pé àwa kò dáṣà àti ka ara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí ń yin ara wọn ṣùgbọ́n àwọn tìkára wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n ń fi ara wọn díwọ̀n ara wọn tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn ṣùgbọ́n àwa kò ṣògore kọjá àlà wa ṣùgbọ́n nípa àlà tí Ọlọ́run ti pín fún wa àní àlà kan láti dé ọ̀dọ̀ yín nítorí àwa kò nawọ́ wa rí kọjá rárá bí ẹni pé àwa kò dé ọ̀dọ̀ yín nítorí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìrere Kristi àwa kò ṣògo ré kọjá àlà wa èyí nìní lórí iṣẹ́ ẹlòmíràn ṣùgbọ́n àwa ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí i gẹ́gẹ́ bí àlà wa àwa ò di gbígbéga lọ́dọ̀ yín sí i lọ́pọ̀lọpọ̀ kí a bá lè wàásù ìrere àní ní ẹkùn tí ń bẹ níwájú yín kí a má sì ṣògo nínú àlà ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa nítorí pé kì í ṣe ẹni tí ń yin ara rẹ̀ ni ó yanjú bí kò ṣe ẹni tí Olúwa yìn. Kọ́ríntì kejì orí kọkànlá ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti nítòótọ́ ẹ gbà mí nítorí pé èmi ń jowú lórí yín ní ti owú ẹni ìwà bí Ọlọ́run nítorí tí mo ti fi yín fún ọkọ kan kí èmi kí ó lè mú yín wá bí wúńdíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé ní ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tan Éfà jẹ nípasẹ̀ àrékérekè rẹ̀ kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí Kristi. nítorí bí ẹni tí ń bọ̀ wá bá ń wàásù Jésù mìíràn tí àwa kò ti wàásù rí tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn tí ẹ̀yin kò ti gbà rí tàbí ìhìnrere mìíràn tí ẹ̀yin kò ti tẹ́wọ́ gbà ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà á nítorí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀ ní ohunkóhun sí àwọn àpọ́stélì gíga gíga náà ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpè ní ọ̀rọ̀ kì í ṣe ní ìmọ̀ ṣùgbọ́n àwa ti fi hàn dájúdájú fún yín láàrin gbogbo ènìyàn tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá tí èmi ń rẹ ara mi sílẹ̀ kí a lè gbé yín ga nítorí tí mo ti wàásù ìhìnrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́ èmi ja ìjọ mìíràn ní olè mò ń gba owó kí èmi kí ó lè sìn yín nígbà tí mo sì wà pẹ̀lú yín tí mo sì ṣe aláìní èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni nítorí tí ohun tí mo ṣe aláìní àwọn ará tí ó ti Makedonia wá fi kún un àti nínú ohun gbogbo mo ti pa ara mi mọ́ kí èmi má ṣe jẹ́ ẹrù fún yín bẹ́ẹ̀ ni èmi ò sì máa pa ara mi mọ́ bí òtítọ́ Kristi ti ń bẹ nínú mi kò sí ẹni tí ó lè dá mi lẹ́kùn ìṣògo yìí ní gbogbo ẹkùn Akáyà nítorí kíni nítorí èmi kò fẹ́ràn yín níbí Ọlọ́run mọ̀ ṣùgbọ́n ohun tí mo ń ṣe ni èmi ò sì máa ṣe kí èmi kí ó lè ké ẹ̀fẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí ń fẹ́ ẹ̀fẹ̀ pé nínú ohun tí wọ́n ń ṣògo kí a lè rí wọn gẹ́gẹ́ bí àwa nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́stélì àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí ń para wọn dà di àpọ́stélì Kristi kìí sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkára rẹ̀ ń para rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀ nítorí náà kìí ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá para wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ni ẹ gbà mí bí aṣiwèrè kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀ ohun tí èmi ń sọ èmi kò sọ ọ́ nípa ti Olúwa ṣùgbọ́n bíi níwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó sà ń ṣògo nípa ti ara èmi ò ṣògo pẹ̀lú nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè nígbà tí ẹ̀yin tìkára yín jẹ́ ọlọ́gbọ́n nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá ń sọ yín di òǹdè bí ẹnìkan bá jẹ yín run bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga bí ẹnìkan bá gbá yín lójú èmi ń wí lọ́nà ẹ̀gàn bí ẹni pé àwa jẹ́ aláìlera ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà èmi ń sọ̀rọ̀ wèrè èmi ní ìgboyà pẹ̀lú Hébérù ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi Ísírẹ́lì ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi irú ọmọ Ábúráhámù ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi ìránṣẹ́ Kristi ni wọ́n bí èmi ń sọ bí aṣiwèrè mo ta wọ́n yọ ní ti làálàá lọ́pọ̀lọpọ̀ ní ti pàṣán mo ré kọjá ní ti túbú nígbàkúgbà ní ti ikú nígbà púpọ̀ nígbà márùn-ún ni mo gba pàṣán ogójì dín kan lọ́wọ́ àwọn Júù nígbà mẹ́ta ni a fi ọ̀gọ lù mí ẹ̀ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ rì mí ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú ní ìrìn àjò nígbàkúùgbà nínú ewu omi nínú ewu àwọn ọlọ́ṣà nínú ewu àwọn ará ìlú mi nínú ewu àwọn kèfèrí nínú ewu ní ìlú nínú ewu ní aginjù nínú ewu lójú òkun nínú ewu láàrin àwọn èké arákùnrin nínú làálàá àti ìrora nínú ìṣọ́ra nígbàkúgbà nínú ebi àti òrùngbẹ nínú ààwẹ̀ nígbàkúgbà nínú òtútù àti ìhòòhò pẹ̀lú nǹkan wọ̀nnì tí ó wà lóde èyí tí ń wájọ tìmí ní ojoojúmọ́ àníyàn gbogbo ìjọ ta ni ń ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera tàbí ta ni a tí ara mi kò gbiná bí èmi kò lè ṣàìmáṣògo èmi ò kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi ọlọ́run àti bàbá olúwa wa jésù kristi ẹni tí í ṣe olùbùkún jùlọ láéláé mọ̀ pé èmi kò ṣèké ní damasku baálẹ̀ tí ó wà lábẹ́ ọba arẹ́tà fi ẹgbẹ́ ogun ká ìlú àwọn ará damasku mọ́ ó ń fẹ́ mi láti mú àti lójú fèrèsé nínú agbọ̀n ni a sì ti sọ mí kalẹ̀ lẹ́yìn odi tí mo sì bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́ríntì kejì orí kejìlá. èmi kò lè ṣe àìṣògo bí kò tilẹ̀ ṣe àǹfààní nítorí èmi ò wá sí ìran àti ìṣípayá olúwa èmi mọ ọkùnrin kan nínú Kristi ní ọdún mẹ́rìnlá sẹ́yìn yálà nínú ara ni èmi kò mọ̀ tàbí láti ara kúrò ni èmi kò mọ̀ Ọlọ́run ni ó mọ̀ a gbé irú ènìyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run kẹta èmi sì ti mọ irú ọkùnrin bẹ́ẹ̀ yálà ní ara ni tàbí láti ara kúrò ni èmi kò mọ̀ ọlọ́run mọ̀ bí a ti gbé e lọ sókè sí párádísè tí ó sì gbọ́ ọ̀rọ̀ tí a kò lè sọ tí kò tọ́ fún ènìyàn láti máa sọ nípa irú ẹni bẹ́ẹ̀ ni èmi ó máa ṣògo ṣùgbọ́n nípa ti èmi tìkára mi èmi kì yóò ṣògo bí kò ṣe nínú àìlera mi nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ máa ṣògo èmi kì yóò jẹ́ aṣiwèrè nítorí pé èmi ò sọ òtítọ́ ṣùgbọ́n mo kọ̀ ọ́ kí ẹnikẹ́ni kí ó má bàa fi mí pè ju ohun tí ó rí tí èmi jẹ́ lọ tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá kí èmi kí ó má bàa gbé ara mi garí kọjá a sì ti fi ẹ̀gún kan sí mi lára ìránṣẹ́ sátánì láti pọ́n mi lójú kí èmi kí ó má bàa gbéraga rí kọjá nítorí nǹkan yìí ni mo ṣe bẹ olúwa nígbà mẹ́ta pé kí ó lè kúrò lára mi òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé a sọ agbára mi di pípé nínú àìlera nítorí náà tayọ̀tayọ̀ ni èmi ò kúkú máa ṣògo nínú àìlera mi kí agbára Kristi kí ó lè máa gbé inú mi nítorí náà èmi ní inú dídùn nínú àìlera gbogbo nínú ẹ̀gàn gbogbo nínú àìní gbogbo nínú ni gbogbo. Nínú nínú wàhálà gbogbo nítorí Kristi nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára mo di wèrè nípa ṣíṣògo ẹ̀yin ni ó mú mi ṣe é nítorí tí ó tọ́ tí ẹ̀ bá yìn mí nítorí tí èmi kò rẹ̀yìn ní ohunkóhun sí àwọn àpọ́stélì gíga gíga náà bí èmi kò tilẹ̀ já mọ́ nǹkan kan nítòótọ́ a ti ṣe iṣẹ́ àmì àpọ́stélì láàrin yín nínú sùúrù gbogbo nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára nítorí nínú kíni ohun tí ẹ̀yin rẹ̀yìn sí ìjọ mìíràn bí kò ṣe ní ti pé èmi tìkára mi kò jẹ́ oníyọnu fún yín ẹ dárí àṣìṣe èyí jì mí kíyèsí i ìgbà kẹta yìí ni mo múra tán láti tọ̀ yín wá èmi kì yóò sì jẹ́ oníyọnu fún yín nítorí tí èmi kò wá nǹkan yín bí kò ṣe ẹ̀yin tìkára yín nítorí tí kò tọ́ fún àwọn ọmọ láti máa to ìṣúra jọ fún àwọn òbí wọn bí kò ṣe àwọn òbí fún àwọn ọmọ wọn èmi ò sì fi ayọ̀ náwó èmi ò sì na ara mi fún ọkàn yín ní tòótọ́ bí mo tilẹ̀ fẹ́ yín lọ́pọ̀lọpọ̀ díẹ̀ ni aha fẹ́ràn mi ṣùgbọ́n ó dára bẹ́ẹ̀ tí èmi kò dẹ́rù bà yín ṣùgbọ́n bí ọlọ́gbọ́n èmi ń fi ẹ̀rọ mú yín èmi ara ẹ̀yin jẹ nípa ẹnikẹ́ni nínú àwọn tí mo rán sí yín bí mo bẹ̀ Títù mo sì rán arákùnrin kan pẹ̀lú rẹ̀ títù ara yín jẹ bí nípa ẹ̀mí kan náà kí a wá rìn bí ọ̀nà kan náà kí a wá tọ̀ bí ẹ̀yin a rò pé ní gbogbo àkókò yìí àwa ń jírẹ̀bẹ̀ fún yín àwa ń sọ̀rọ̀ níwájú Ọlọ́run nínú Kristi ṣùgbọ́n àwa ń ṣe ohun gbogbo olùfẹ́ ọ̀wọ́n láti mú yín dúró nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé èmi kì yóò bá yín gẹ́gẹ́ bí irú èyí tí mo fẹ́ àti pé ẹ̀yin ò sì rí mi gẹ́gẹ́ bí irú èyí tí ẹ̀yin kò fẹ́ kí ìjà owú jíjẹ ìbínú ìpínyà ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn ìjírọ̀sọ fújà. So, ìrúkèrúdò kí ó má bàa wà àti nígbà tí mo bá sì padà dé kí ọlọ́run mi má bàa rẹ̀ mí sílẹ̀ lójú yín àti kí èmi kí ó má bàa sọkún nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti ṣẹ̀ náà tí wọn kò sì ronú pìwàdà ẹ̀ṣẹ̀ ìwà erí àti ti àgbèrè àti ti wọ̀bìà tí wọ́n ti dá. Kọ́ríńtì kejì orí kẹtàlá. èyí ni ó di ìgbà kẹta tí èmi ń tọ̀ yín wá. ní ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ni a ó fi ìdí ọ̀rọ̀ gbogbo múlẹ̀. mo ti sọ fún yín ṣáájú mo sì ń sọ fún yín tẹ́lẹ̀ bí ẹni pé mo wà pẹ̀lú yín nígbà kejì àti bí èmi kò ti sí lọ́dọ̀ yín nísinsìnyí mo kọ̀wé sí àwọn tí ó ti ṣẹ̀ náà àti sí gbogbo àwọn ẹlòmíràn pé bí mo bá tún padà wá èmi kì yóò dá wọn sí. níwọ̀n bí ẹ̀yin ti ń wá àmì Kristi ti ń sọ̀rọ̀ nínú mi ẹni tí kì í ṣe àìlera sí yín ṣùgbọ́n tí ó jẹ́ agbára nínú yín nítorí pé a kàn án má àgbélébú nípa àìlera ṣùgbọ́n òun wà láàyè nípa agbára Ọlọ́run nítorí àwa pẹ̀lú já sí aláìlera nínú rẹ̀ ṣùgbọ́n àwa ò wà láàyè pẹ̀lú rẹ̀ nípa agbára Ọlọ́run sí yín ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́ ẹ máa dán ara yín wò tàbí ẹ̀yin tìkára yín kò mọ ara yín pé Jésù Kristi wà nínú yín àfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó mọ̀ pé àwa kì í ṣe àwọn tí a tànù. ǹjẹ́ àwa ń gbàdúrà sí Ọlọ́run kí ẹ̀yin kí ó má ṣe ibikíbi kan kì í ṣe nítorí kí àwa kí ó lè fi ara hàn bí àwọn tí a mọ̀ dájú ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè máa ṣe èyí tí ó dára bí àwa tilẹ̀ dàbí àwọn tí a tànù nítorí àwa kò lè ṣe ohun kan lòdì sí òtítọ́. Si bí kò ṣe fún òtítọ́ nítorí àwa ń yọ̀ nígbà tí àwa jẹ́ aláìlera tí ẹ̀yin sì jẹ́ alágbára èyí ni àwa sì ń gbàdúrà fún pẹ̀lú àní pípé yín nítorí ìdí èyí nígbà tí èmi kò sí mo kọ̀wé nǹkan wọ̀nyí pé nígbà tí mo bá dé kí èmi kí o má bàa lo ìkannú. No? gẹ́gẹ́ bí àṣẹ tí olúwa ti fi fún mi fún ìdàgbàsókè kì í sì ṣe fún ìparun ní àkótán ará ó dìgbò ṣe ẹ jẹ́ pípé ẹ tújú ká ẹ jẹ́ onínú kan ẹ máa wà ní àlàáfíà ọlọ́run ìfẹ́ àti ti àlàáfíà yóò wà pẹ̀lú yín ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín gbogbo àwọn ènìyàn mímọ́ kí yín oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,